أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa sallallahu alaihi wasallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbéǹde alkiyama abẹ́ ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn àlékún wíwúlò fẹ̀sìn àlékún dáadáa kọ́lọ́n kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa lálá haúlá wàlá kù wátá ìlàbílá ìlàlí ìlàlí a tó máa tẹ̀síwájú nínú tíra àmìnà ájùlì mọ́mìn ti àáfàá wa Mustapha Murad Subuhi eléyìí tí a máa ń ṣàlàyé fúnra wa nírọ̀lẹ́ Jímọ̀ ní mọ́ṣáláṣí wa ní Àlùbásọ̀rù ní àdúgbò mọ́ṣáláṣí l'Íbàdàn bíi ibi tí a dúró sí níjẹjọ òun ni àwọn mùmíní òdodo a rí i pé mìíní ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat báwọn ẹni ọlọ́run ṣe máa ń gbé nǹkan ìwọ̀jú lẹ̀ bí wọ́n ṣe máa ń sọ́ra fún àwọn tọ́lọ̀ ọ̀fẹ́ òun là ń ṣàlàyé lọ bí wọ́n ṣe wá máa ń sọ́ra níbi ọ̀rọ̀ kí ìtọ̀ bóyá kítọ̀ ọmọ yìí wọn ní ara ní o àbí kọjá sí pé wọ́n ò bo ìhòòhò ara wọn nígbà tí wọ́n bá fẹ́ tọ̀ tí wọ́n ó sì sèmọ́ra lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe máa ń sọ́ra eléyìí ni a ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá ibi tó yẹ ká bọ́ sí lónìí òun ni ọ̀rọ̀ almakas ṣùgbọ́n a padà máa ṣàlàyé ẹ̀ ààbọ̀ sí àríyá torí pé àwọn àdájọ́ pọ̀ tó rọ̀ mọ́ nǹkan yìí ara tí àlìmọ́káàsù yìí kó sínú àwọn tí máa fi àtẹ́rí ìtumọ̀ táwọn àáfàá fún pọ̀ alákọ̀ọ́kọ́ kọjá sí pé mùsùlùmí yóò jẹ́ tọ́jẹ́ pé òun ni wọ́n máa fagídí gbowó oríkì lọ́wọ́ àwọn èèyàn àwọn tá a lè fi wé bíi tax collectors bó ti jẹ́ pé mùsùlùmí sọ pé òun lòun àmọ́ fagidi gbowó oríkì lọ́wọ́ àwọn èèyàn tí ọ̀dà ta gbọ́dọ̀ sọ́ra fún ni ó kó sínú jẹ́mọ̀ sẹ́ ń só ti yé gbogbo orú àwọn wọ́n jáwé ọ̀kadà fáwọn èèyàn kinní kan fáwọn èèyàn tó jẹ́ pé iṣẹ́ ti ẹnu fi fi gbowó lọ́wọ́ kódà nínú wọn ni wọ́n ṣe mọ̀ pé olè yọ̀ọ̀yọ̀ kó dúkìá rẹ ni ṣùgbọ́n eléyìí fi ojú koro ṣe kíni o ó fi gba dúkìá lọ́wọ́ rẹ á padà sàwọn àlàyé lórí ẹ̀ dẹ́ni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlìjíṣíà ákùdù dọ̀rọ̀ kódà mo ti ní odidi àwọn research tí mo ṣe lórí ẹ̀ mo fẹ́ print rẹ̀ out torí pé kò sí ilé ẹ̀kọ́ lé ní mo ní láǹfààní àti print àwọn nǹkan yẹn out pẹ̀lú yọ̀ǹda ọlọ́mbáyá jimoh ti ń bọ̀ mo fẹ́ píríǹtì àwọn fàtáwà àwọn àfa àtọ̀rọ̀ àwọn àfa tó fi jẹ́ pé a lè gbọ́ abala ọ̀rọ̀ yìí yé màá padà ṣàlàyé ẹ̀ àtàwọn tó tún kó sínú ṣé tíjọba àlúwá bá ní a máa sanwó orí àbí ká máa sanwó kan fún development kéde ìdájọ́ ẹ̀ àbí ẹ fẹ́ kó ọjà wọnú ìlú àwọn ni ẹ sanwó owó kan gbogbo tọrọ mélè kí mùsùlùmí jẹ́ pé òun ni ọmọ sàwọn sẹ́ láwọn iléeṣẹ́ ìkéde ìdájọ́ ẹ̀ á padà yanjú ẹ̀ sótìyé ká ara fóbẹ̀hún kábọ́ àríyá kábọ́ sí ni o àríyá àríyá wù ní sí mi show off kéèyàn máa ṣe nǹkan nítorí kan lè yìn nítorí kan lè rí láàrin tá a dé yìí gbogbo wa tá a jókòó yìí ààbọ̀ bẹ́ẹ̀ torí ẹni tó lè bọ́m̀bẹ̀ lẹ́tọ́ bá jẹ́ mọ̀lẹ́ka kò sí mọ̀lẹ́ka náà wa tá a dúró yìí àdámọ́ ọmọ nìyẹn gan ni pé kọ́ máa ṣe sí mi ẹ̀mí máa ń fẹ́ káwọn èèyàn máa so oríwọ̀ tó bá fẹ́ káwọn èèyàn ọmọ yìn ọ́ à èṣù fẹ́ ba ayé àtọ̀run rẹ jẹ́ tó bá tiẹ̀ mọ láyè rẹ nìkan ìbá tó dáa yóò tọ́ bọ̀ ọ̀run jẹ́ téèyàn ní wàlìjà náà jẹ́mọ́ ẹ̀jọ̀ ẹja farabalẹ̀ gbọ́ àárín tá a dé yìí ṣé ẹ rí àárín ká máa ṣe sí àárí mi ọ̀kan nínú ṣíríkù asigaru ni nínú ẹbọ kékeré ni tọ́já sí pé ó máa ń baṣẹ́ jẹ́ iṣẹ́ téèyàn bá ṣe sí àárí mi ń bẹ̀ kò ní í gbaládá lọ́dọ̀ ọlọ́run tó o bá bùn àwọn èèyàn lówó o bùn wọn lówó ń kọ̀rọ̀ ọ wá ń lọ yẹpẹrẹ wọn publicly pé ṣé wọ ṣé tá a bá bùn lówó ṣé wọ lè ró jẹjẹ láàárọ̀ yìí ni káwọn èèyàn lèèyàn kí wọ́n ló ṣe kí ni o ló bùn lówó láàárọ̀ ọ̀rá sọ fún ọwọ́ àwọ̀ sọ aṣọ ẹ̀dẹ́ fi tiẹ̀ kó sì wá wá sí i o kí lèèmọ̀ kí n ra méjì fún ẹ sá sẹ́yìn pé ẹni tó ọ̀rá fún ìtọ́kọ̀ ọkọ̀ ọ̀rá fóun mọ́ ìwọ́ ṣe sí àdìmọ́ káyọ̀ kí wọ́n lọ́ra sọ fún ó sì ń jẹ́ kí ni fóun o ìtìjú ṣé a rí bí tó wà lé débi ìjọsìn wáàsí là ń ṣe yìí téèyàn bá ṣe wáàsí kálímà kò nímọ̀ kò ní ládá lọ́dọ̀ ọlọ́run tó bá ṣe wáàsí kálímà pọ̀ mọ́rọ̀ sọ kò ní ládá lọ́dọ̀ ọlọ́run láṣẹ máa ń kọ́ṣà àwọn àfáà lé tó bá dóde wọ́n mọ̀ wá ṣe ṣé a rí ni ìgbàlẹ́ ọ̀sán kí wọ́n sọ orí ta bá fẹ́ lo ìmọ̀ kèé sòde súná ọmọ òde nìka ìnìka la ti ń lò mọ̀ de ìmọ̀ tó fẹ́ lò gan ó wà àwọn tó wà ń jókòó ìnídìí kí n dóde kí n máa púrúfù lárúbáwá ọwọ́ àrímẹ̀ inú wọn ọbẹ̀ ẹ báwọn ya aláta ìyé elépo sọ̀rọ̀ kán lè mọ̀ pọ́ ọmọ kéw ọwọ́ amájánásì mẹ́ẹ̀ẹ́dógún dání bá já súnmọ́lá tó sá lọ mọ́dù tí bẹ́ẹ̀ yóò tún fagbọ́n ọbẹ̀ jẹ́ káwọn èèyàn ó ní lórí làtúnṣà lúnà láàmù yẹn láàmù tàókìdì ni sórí lónà tó parí ẹ̀ yẹn kí lọ́ọ̀kà àwọn ìyá aláta ní gbogbo dèdèrè eléyìí ìyá aláta kó ṣe ṣe árí mi fún o ó ti wà àwọn àáfàá kan tán wà ń jókòó pé kẹ́lí mọ̀ pé náà ṣe kí ni o mo mọ kéwù àáfàá kan ṣe bẹ́ẹ̀ jọkàn inú sì bí mi wà láì ẹ wà lóde wọ́n ní ọ ó ráwọn èèyàn tó jókòó mélòó láwọn àáfàá nù wọn kí láàbùrọ̀ kí ni tèmi láti ṣe àrí fún àáfàá tó bá rí mi sọ pé mo mọ kéwù nígbà tí ìlọ kéwù torí rẹ àwọn tó pọ̀ wọ́n fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọwọ́ sọ pé wà lá ṣẹ́yà sórí ṣẹ́yà yẹn tẹ̀níwí ìnà lọ parí ẹ̀ àfọ àwọn oníhàjùrù níyà ọwọ́ sọ pé ìmọ̀lẹ̀ alámọ̀tù lẹ́tì yúrọ́fù bíi àlísìmù kí làpẹrẹ tá a fi máa ń mọ ọkọ lára rẹ̀ àtẹ̀níwí ìnà kí lọ́ọ̀kà àwọn ìyá aláta bíi tẹ̀níwí ìnà ṣùgbọ́n kì í ṣe ìyá aláta gan tágẹ́ẹ̀tì láàrin ọkọ fẹ́ sọ fáwọn àfáà tọ́wọ́ àǹkálẹ̀ pé mọ̀mọ́ kéwo sẹ́yìn pé ṣe ṣe àrími fáwọn àfẹ́ lẹ́yìn ọba wọn tó bá dúró àwọn ẹ̀yà aláta ọmọ tó mú wọn nínú iṣẹ́ àárí ni ọmọ wákàtí ó ṣe kéde o tó fi gbé tiẹ̀ wọlé à nídìí ẹ̀ irú ẹ̀ náà ni pé níwọ̀n náà wá ka níbi tẹ̀júwìd níbi òde nìkáì ka ní nítorí tọ́lọ́ mọ́ wà jẹ́jẹ́ pé torí gbọ́ wá débẹ̀ ní wárápá wá fẹ́ gbé ọdún ìjọ tí ń ka fura ní lọ́nà mi rí bí ẹni tí torí ẹ̀ fẹ́ gé lọ́rùn rẹ̀ ní o أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم كاكو على نبو سيما كاكو تجوي يا أيها ta lọ́rùn ni ó gbọ́dọ̀ dìrín àfàmọ́dù bíi mẹ́ẹ̀ẹ́dógún bíi tí ò sí mọ́dù mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ kọ́sá lè sọ pé ah tẹ̀njúmù tá a bá yẹn ká ó jiná pọ̀ bí àbùbáṣà sọ́wọ́n ti ló ṣe ká inú tiẹ̀ náà wá dùn máa ṣá táyà bá tẹ̀ máa ṣá orí yóò tó wá wú yóò tó wá já bí àyà mẹ́ẹ̀ẹ́dógún pọ̀ inú rẹ̀ yà máa mẹ́rí ó ti gbaládà rẹ̀ tán lọ́dọ̀ ọlọ́run irú ẹ̀ lẹ́lòmíì náà tí ó kírun tó bá dáwọ́ àǹkọ́rọ̀ tí bá ń kírun ìṣẹ́jú méjì rákà mẹ́rin ni ìṣẹ́jú méjì rákà mélòó rákà mẹ́rin tó bá fẹ́ kírun àbọ̀ ń dànù kí n bí àwọn èèyàn wà ó lè fi ìṣẹ́jú mẹ́rin kíráka kan so la ṣe gbọ́dọ̀ sọ́ra fún sẹ́árì ni sẹ́ẹ̀rí gbogbo iṣẹ́ wa ìsúfẹ́ ìbàjẹ́ jẹ́mẹ́ ẹ̀ mọ́ ṣe mi séèkì o iṣẹ́ tí sẹ́árì mi bá ti wọ̀ iṣẹ́ yẹn ti bàjẹ́ iṣẹ́ mi èèyàn gbà ládàá o bọ́yọ̀ o kírun ní ìsìn o kírun rẹ dáadáa sẹ́árì mi ò wọ̀ ṣùgbọ́n bó ṣe kírun tán wá fẹ́ tìlà wà ní mọ́sálásí lọ́wọ́ à ń sóhun bí ohun pẹ́pẹ́yẹ kán lè mọ̀ kọ́ ọmọ kùránì ká pẹ̀lú ohun pẹ́pẹ́yẹ irun rẹ wà òkè ṣùgbọ́n làwà rẹ ládàá rẹ ṣe kí ni o àwọn èèyàn tàbí ọkọ ọmọ kùránì ká pẹ̀lú ohun pẹ́pẹ́yẹ wọ́n ti rí ọ sọ́tán lọ gbalada lọ́dọ̀ wọn tó bá ti jẹ́ ògbìn ìlànà kìámà owó tọ́ ọ̀nà kálẹ̀mọ̀ pọ̀ náwó nítorí iṣẹ́ àárí mi só ti yé irun rẹ tó kí tó ṣe ṣe àárí mi ọgbàládá tìlàwà rẹ tó ṣe ṣe àárí mi ọgbàládá ṣùgbọ́n owó rẹ tọ́ ọ̀nà tó ṣe sí àrí mi ò ní ládá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn tá a fi máa ń wojú rẹ ọlọ́run àáfàá nínú sùrọ́tù ní sáà àyà one forty two ọlọ́run ọba ń sọ nípa àwọn mọ̀nàfìkì ara ń tẹ́ ẹ fi máa ma mọ̀nàfìkì sórí jẹ́mọ́ ẹ̀já gbàrin yé mo bẹ̀ lọ́run ọlọ́run má ṣe kọ̀ọ̀kan wa ní mọ̀nàfìkì ṣe rí àpẹẹrẹ pé Islam ọ̀fọ́ ọ̀rọ̀ òun lèèyàn ń ṣe ni kí ṣe àrìmí ọ̀pọ̀ náà ṣe tàbí kọ́ máa wà náà ṣe gan àpẹẹrẹ pé Islam rẹ ò jiná ṣe rẹ́ni tí wọ́n bá train tí Islam rẹ̀ jiná tó jiná dénú ṣe gbà mí ẹ wo ìdodo ṣe ìpínlẹ̀ òdodo ẹlòmíì máa ń tú wọn ò ní wọn ò bá ṣe kí ni o wọn ò ní wọn ò jó kó ṣe kí ni o kó jiná nígbà kéke ìwọ tó yẹ pé Islam rẹ tán bọ́ ọjọ́ tó jiná tó gbẹmí tó jẹ́ pé tí èsì ọ̀fọ́rọ̀ slam sọ pé ọ̀fọ́rọ̀ lè máa rùn ìlọ́fà tó jẹ́ pé ibi tèmi àti ẹ̀ tá à jẹ́nà dé ibi ọ̀fọ́rọ̀ náà tó yàtọ̀ sọ́fọ́rọ̀ ọ̀fọ́rọ̀ míì seventy percent ọ̀fọ́rọ̀ ìmí fifty percent ìmí twenty bí ọ̀fọ́rọ̀ ìzìmù rẹ bá ṣe rí òun náà ní sí arímẹ̀rí ó sì pọ̀ tó jẹ́mọ́ téèyàn bá jẹ́nà dáadáa ńlá wọn sàbẹ̀wọ̀n èsì ti sí arímẹ̀rí àwọn kọ̀ọ̀kan nínú wọn tó máa ń bẹ̀rù ṣe àrìmí débi pé wọ́n bá ń fura pé ṣe àrìmí tó fẹ́ wọṣẹ́ wọ́n lè stọ́ọ̀pù iṣẹ́ yẹn tàbí kán bú sẹ́kún <clears throat> ẹ̀rù ń ba àwọn kọ́mọ̀ jẹ́ pé ogun táwọn ṣe ọlọ́run ní fáwọn ẹlẹ́sàn àáfàá ní àwọn mọ̀náfìkì ọlọ́run ọba wa ń sọ̀rọ̀ wọn nínú sọ́rọ́tù nìsá àyà one forty two ọlọ́run ọba ní yúrọ̀ ọ̀húnà nàás wàlá yẹ́dìkùrù náà lọ́ọ́ àìlá. kọlíìlà orí mùnáfíkí ọlọ́run bá ti kọ́ ń bọ̀rọ̀ kan bọ̀ ọlọ́díwá ìdá kọ́ mú ilá sọ láti kọ́ mú kùsàlà tí mùnáfíkì bá fẹ́ kírun kọ́ mú kùsàlà wọ́n mọ̀ kírun òròjú ẹ mọ̀ ní òròjú alákàlámùdù ni tó bá fẹ́ kírun bí yùrọ̀wúnà násà wọ́n mọ̀ wá ṣe ṣíárì mi ara ṣíárì mi náà ni kọ́ jẹ́ pé tí ọba sáwọn èèyàn ń bẹ̀ ò ní kírun tọba ti ara àwọn èèyàn ó rí dádì ẹ̀ ó rí mọ́mí ẹ̀ ó rí sáàsù ẹ̀ ó rẹ́gbọ́n rẹ̀ ó rọ́kọ rẹ̀ ìyàwó tí èè kírun tọba ti ara àfàtọ̀ wà ní òun náà kọ́ lọ gbàgbé ó ní ládà kankan ọkọ rẹ̀ ò lálùjẹ náà wàhálà ẹ̀ kò níná tí ó fi ọ sí bàbá rẹ̀ ò lálùjẹ náà kò níná egbon rẹ̀ ọ̀dà naa náà kò ní ná ùsáàfù rẹ̀ ọ̀dà lùjẹ̀ náà kò ní ná èèyàn máa ń ṣe lọ́hùn ọ̀rọ̀ orí èèyàn orí èèyàn ọ̀sàrọ̀ lọ àbọ̀ ọ̀rọ̀ lọ tí wọ́n ọ̀bà rọ̀ lọ fàyín tààrọ̀ wú náà wú yàrá ọ. ibi wà tí wọ́n mọ̀ pé ọlọ́run ń wo àwọn ibi bá rí i pé ọlọ́run tó wà ń èèyàn náà tó ń wo àwọn wọ́n wàá ṣe sí àrími wala yadhkuruna Allah illa qalila mùnáfíkì ọlọ́run ní ìwọ̀n ìrántí ọlọ́run kankan fúngbà tó pọ̀ àfi qalila ìgbà díẹ̀ ṣẹ̀wá mọ́gbà díẹ̀ yẹn ìgbà pé èèyàn bá wà bẹ́ẹ̀ jama tẹ́ bá fẹ́ mẹ́ni ọlọ́run ara ń tẹ́yìn òfin ẹni ọlọ́run ni pé èèyàn wà ń bẹ̀ o èèyàn ò sí ń bẹ̀ o òun bá tọ́lọ́run lọ ẹ máa wẹ lómi o ní tó fi yẹ ká train ara wa nìyẹn bóyá ọ̀tọ̀ jẹ́ student any midterm o rò pé o lọ sùkúù lónìí o ní problem kankan o ti wẹ̀ tán o ti jẹun láàárọ̀ ká ní student mi yọ̀rọ̀ pé wọ́n lọ gbá bọ́ọ̀lù tàbí kó wọ́n lọ gun kẹ̀kẹ́ tàbí kó wọ́n máa ranjú wèrè kí àdúgbò ṣùgbọ́n tó bá jẹ́ ábídù tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ tó máa ń sẹ́lọ̀ bí àwọn àfáà wa ṣe tréèdì wa nígbà tá a wà kékeré kọ́ lọ́ọ́ bá nìsan wọ́n lè sàn rí wọ́n wà gbági alùwàlà ọ̀bùn mọ́sálásí ó sì náà fi làdùn ha ó dẹ̀ máa tìláwà mo mọ brọ́dà kan yóò sì jókòó yóò kákò ní mọ́sálásí kan ládùúgbò mùsùlùmí wa wọn yóò sì mọ̀ tìláwà lọ ẹni yẹn graduate ni o ìgbà yẹn tó bá lọ́dún dance school báyìí àbí wọ́n strike tí ó fi mọ̀ ọ̀nàjú kí mọ́sálásí lẹ́ẹ̀bá ọlọ́run orí jìmì yóò fẹ́ máa parí Kùránì kan lójúmọ́ ń gbà mí àbí Kùránì kan láàrin ọjọ́ méjì àbíjọ́ mẹ́ta lẹ́yìn kọ́ lọ jẹun kó kírun wọ́n ti strike wọ́n wà ní holiday kò sí academic stress fún tìláwà rẹ̀ ẹnìkan lẹ́yìn pé táwọn abákẹ́ fẹ́ kí bàbá adébì kan tẹ̀yàn kẹ́rin ń bẹ̀ abẹ́ fẹ́ kírun kò sí nítorí èèyàn torí ọlọ́run ṣe ń ṣe irú ẹ̀ ní kéèyàn máa jí lóru tó bá fẹ́ mẹ́ni ọlọ́run kéèyàn máa jí lóru jẹ́ kan bẹ̀ sẹ́yìn kó ru ẹnìkan kò rí mi ẹnìkan kò sì ní pírẹ́sì mi èmi àtọ́lọ́run mi nìkan ni inú fi já sí pé téèyàn bá gbáwẹ̀ àsìkò ní ọ̀jẹ̀sàrì òru <clears throat> tí èbá kẹsẹ̀ pé tó bá súnmọ́ èèyàn tọ́mọ̀ pé èèyàn máa ń gbáwẹ̀ ni àwẹ̀ onídìí kéèyàn èèyàn lè gba àwẹ̀ tẹ́nìkan kan ò ní mọ̀ nígbà bá kẹfẹ́ sí náà lè máa fura kódà tó bá fẹ́ sínú gbà míì gan o lè má jáwọn èèyàn mọ̀ pàápàá tó yẹ pé rẹ̀ tó yẹ pé nìsín o sínú tán ọ lọ jẹun lé o fún padà wá kíṣà yìí ẹnìkan kò ní mọ̀ kó o sínú ọ ara mu pé ọ̀tà sẹ́yìn mu pé ọ̀tà níjọ́ tí ọba gbá àwẹ̀ ni wọn ò ní fura pé àfa mu pé ọ̀tà mọ̀ mú náà níjọ́ tí ọba gbá àwẹ̀ táyà bá ti àwọn ọ̀pọ̀ ọgbà àwẹ̀ gan èyí ò kọ́ ní iṣu ìwọ kọ́ ọmọ tójọ́ kí pé à ìbí gbá àwẹ̀ lónìí o àfa ìwà bá àwẹ̀ ń gbò mí ta lọ́nà kọ́ láwẹ̀ ń bò àwẹ̀ sú náà onídìí ah, àwẹ̀ ń gbò mí gbogbo ayé ní àwọn ọ̀pọ̀ gba ìjọba ti gbà gbogbo ayé ní ọmọ ọmọ kíláàsì wọn lákàjá àlẹ́mọ̀ gbàwẹ̀ mi gbàwẹ̀ sú náà lónìí àlẹ́mọ̀ gbàwẹ̀ sú náà gbogbo ayé ẹ̀fọn gọ́mọ̀ kò gbàwẹ̀ sú náà ah, ìwé ẹ̀fọn yìí ó sì jẹ mí tí mo sì gbàwẹ̀ sú náà ó tún fẹsẹ̀ kọ ìwé òkúta yìí tí mo sì gbàwẹ̀ sú náà aládé mọ̀ pé ìkíláàsì ní pọ́blẹ́mù nìyẹn sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí mi èṣù máa ń gbé wá sí alẹ́ mi nígbà bá parí tàbí kí n sáré sọ ọ́nsìn tọ́lá lè má rántí mọ́ so orí tọ́ bá lànàbí sallallahu alaihi wasallam ló sì kọ́ wa aládùúgbò tá a máa ṣe tó fi jẹ́ pé àwọn sẹ́árì mi kọ̀ọ̀kan tẹ́sù bá fẹ́ máa gbé wá ọlọ́run lè máa lorú àdúrà yẹn láti máa ṣe kíni o láti máa forí jìn wá ìwọ tó bá ti ń ṣe àṣkárù àárọ̀ àtàṣkárù rọ̀lẹ́ àdúrà yẹn wà ń bẹ Allahumma inni a'udhu bika min an ushirika bika ṣẹ́yán àlámù wà ástagúfìrúkà lèmọ́lá àlámù tọ́ba ti ń ṣàdúrà yẹn ìwọ̀nba àwọn tó dẹ́ bọ́ ni ba àwọn sí àrími kéékèèké yẹn ọlọ́run lè máa bọ̀ wá dànù ṣùgbọ́n ká sọ́ra ìṣesí ìmùnáfìkì ni torí wàlá yẹ́kùrú náà lọ́ọ́ ìlà kọ̀lí ìlà nínú Suratul Baqara àyà 264 ọlọ́run ọba tó ń sọ kàlẹ́dí máàláwù rè á anas ó dàbí àwọn tí wọ́n náwó wọn ó dàbí ẹni tó náwó rè á anas rè á anas láti fi ṣiṣẹ́ àrími fáwọn èèyàn ẹ̀rí bọ́lá tó máa máa dá ọkọ̀ owó ń bì nínú táwọn èèyàn fi máa ṣiṣẹ́ àrími jù ìjọsìn àtowó níná jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé ìjọsìn àti kíni o owó níná torí pé ṣàìtàn burú ṣàìtàn ẹ̀rí pé ọlọ́run ọba náà ń sọ nípa jihad wàtújá ìdúnà fi ṣẹ̀bí lillahi bí àmọ̀wálíkún wà á ń fúnṣekún wàtújá ìdúnà fi ṣẹ̀bí lillahi bí àmọ̀wálíkún wà á ń fúnṣekún ẹ máa gbìyànjú sójú ọ̀nà ọlọ́run bí àmọ̀wálíkún pẹ̀lú kíni o pẹ̀lú owó wà á ń fún sí kan àti kíni o àti ẹ̀mí pẹ̀lú kíni o pẹ̀lú owó wà á ń fún sí kan àti kíni o àtẹ̀mí tá a bá wá wò ọlọ́run náà tó wá máa dáa kọ owó àsáwọn kan wọ́n náwó wọn ríà àmàn ríà ànàs wọ́n fi ṣe ṣe àrí mi sáwọn èèyàn wá pọ̀ ṣe rẹ́ lómi ẹ̀ máa wo tiẹ̀ o. sẹ́rí jẹ́mọ́ ìsámà àwọn olóṣèlú nàìjíríà bàbá ló ń ṣe àrí nílò ọ̀pọ̀lọpọ̀ wọn olóṣèlú ẹ máa wò ibò wọn bẹnu àwọn ọ̀dọ́ kan náà táwọn náà fẹ́ jẹ kánsílọ̀ síàmánù àtàwọn ètò ẹ máa jẹ ọwọ́ àrí pé tó mú bá àfa àwọn ọmọ ọmọ yóò mọ̀ wá awo fáwọn àfà o gbogbo tí wọ́n lè ju five thousand ten thousand lọ́wọ́ wọ́n á ní ah yìí ó ti wọlé o ọlọ́wọ́lá aláwọ̀lá aláàkú wàtà <laughs> àwọn àbá five hundred lọ́wọ́ lọ fún wọn àfà mẹ́wàá ó fún five hundred jẹ́mọ́ ọjọ́ èlò five thousand wọ́n wà rọ́jò gbogbo àdúrà yìí fún wọn whereas owó tọ́nà kì í ṣe bọ́ná torí ọlọ́run rí mi pé mo náwó ń jọ yìí brother yìí mo wọn rí ọ yes níjọ́ súná ọmọ lágbájá náà ó tún lọ ọ̀nàwó ó tún lè ní mo donate generator fún mọ́sálásí wáyé yóò sọ publicly kò sí tó burúkú èèyàn donate kó sọ publicly láti fi ṣe àwọn èèyàn míì tán jẹ́ àwọn oníkíni ojú kòkòrò ṣùgbọ́n ó ṣe kálíbà kí ah, ẹja dìbò fún o ẹni tó ra jẹnẹrétọ̀ báyìí òun ọ̀dẹ́ sọ pé ká ìdìbò fóun ó ń ṣe àwọn nǹkan ilẹ̀ ṣe á rí mi ká ẹ lè rí toríjọ́ tí ó ṣe kí ni o tí ó fi búrẹ́dì kò yín ní omi ọbẹ̀ kò ní ládà nǹkan lọ́dọ̀ ọ̀nà torí náà káwọ̀ ọmọ ìnáwó tó fi ṣe sí àrími sí àwọn èèyàn anábìwa Muhammad sallallahu alaihi wasallam nínú àdínsì tó sọ ó yí sẹ́ rí awalu nas kìyàmà ló ń ẹ mọ̀ wo ó nínú àwọn èèyàn tí wọ́n kọ̀ dájọ́ wọn kan tó kú sójú ọ̀nà jihad ó kúkú ṣẹ̀yídí ọkùnrin yẹn rèé fàútì yàbí wọ́n bá mú wájú ọ̀gbìn alkiyama fàárọ́fàwú lọ́wù ní àmàwù ha, ọlọ́wọ́ wà á fi àwọn ẹ̀dẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wọn pé lágbájá á òkúkú jihadi òkúkú ṣẹ̀yídí òkú sójú ọ̀nà jihad èmi mo ṣe báyìí fún ọjọ́ báyìí mo sóore èmi báyìí fún ọ mo ṣoore ńlá báyìí fún ọ òun náà wà rí i pé ah ọlọ́run ṣoore fún mi o fàkọ́ọ́là ọlọ́run wà sọ fún mi pé mọ́ àmìlítà fi hà kí ló fóore mi ṣe mo fún ọ lálàáfíà mo fún ọ lárísìkì mo fún ọ lójú òun patẹ́gùn mi òun mú mi mi òun jẹ oúnjẹ mi yóò níwọ̀ ọlọ́run kọ tálítù fíkà àtàstù ṣèyídìtù ìwọ ọlọ́run a mo ṣe jihadi pọ̀ sójú ọ̀nà rẹ o tí wọ́n pa mí wọ́n pa mí sójú ọ̀nà rẹ ni <coughs> ọlọ́run wàá sọ wípé kàdábùtà ọ̀pàrọ̀ bàbá ńlá òkúrọ̀ ni ẹnu rẹ dùn nírọ̀ ẹnu rẹ nù wàlákínákà kọ̀ọ̀tálítà lè yóò kọ́ọ̀lù jẹ́rí ní tó jẹ́ ọmọ ṣe jihadi tó jẹ́ ọmọ ìjà ní pé ká lè ní ah akọgun akíkanjú ogun agbóyà ẹni tó láyà bíi kìnìún kan lè sọ pé òun jà òun ló ṣe ṣe bẹ́ẹ̀ fakọ̀dí kíílà wọ́n ti sọ bẹ́ẹ̀ láyé o súnmọ̀ amọ̀rọ̀ bíi ọlọ́run wàá pàṣẹ fàṣú ìbà àlàwájí í hátà olùkèyà hey ọlọ́run làwá o wọ́n wàá wọ́ wọ́n dojú ẹ̀ bolẹ̀ wọ́n máa jẹ́mọ́ ta ló ń tàn ẹni tó kú síbo tó kú síbo ojú ọ̀nà jihad a sọ pé tó ṣe sìnà kú o a lọ pààyàn o a lọ jalè o a ló ṣẹbọ ó kú sójú ọ̀nà tọ́lọ́run ṣùgbọ́n kí ló jọ wọn náà ríyáwù sí àrími wà ádámù lè ikhlas kò ní ikhlas tó dídà kejì sí àrími náà ní ikhlas kéèyàn ṣe nǹkan torí tọ́lọ́run kàtí kéèyàn sí àrími wọ́n bá tó mẹ́nìkejì wa jẹmọ́ sẹ́ bá ní lọ wọ́n ti ju alákọ̀ọ́kọ́ sínú náà báyìí wà rọ́jùlùm tààlàmà lè ilmà wà àlàmà ọkùnrin kan tóun náà lọ kéwú ó lè má jẹ́ kéwú nìkan ọlọ ọkọ́ télọ̀ télọ́rìn bẹ́sẹ̀ rán sọ ọlọ ọkọ́ bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan tí ọ̀takùtọ̀ ọlọ́run téèyàn ó tó wá kọ́ọ̀yàn mọ̀ yẹn wà kọ́rọ̀ alukur'an ó tó mọ kùránì tó tó ń kọ́ àwọn èèyàn ìwọ̀n ní ustaz ṣéèwù àtàwọn ọkọ̀ tán rí ká máa pè wọ́n ọ̀bà tó mọ̀wọ̀n náà wà jọ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama ọlọ́run náà tún wá fi mo sí ọlọ́ọ̀rẹ́ mo mo jẹ́ kẹnu o mo o ni o fàmọ́ àmìlítà fi ya kí ló fàwọn oore yìí ṣe ná ah yóò ní wọ ọlọ́run <laughs> èmi èmi fúnra mi ta alámùtù lè ìlìmọ̀ wà alámùtù ìbí máa lọ ilé ẹ̀kẹ́ ògàn máa lọ ti ìrọ̀lẹ́ kó tó lọ ilé ẹ̀kẹ́ alẹ́ jẹ́mọ̀ wà lẹ́kọ́ lọ́wọ́ gbà gbìyànjú wa sẹ́ẹ̀rí lọ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn sincerely ó jẹ́ pígbà míì òru lèyàn wọlé tó ń ti bẹ́ẹ̀ wálé ọlọ́run lè má gbà téèyàn bá sọ́ra kí lọ́kọ̀ ọlọ́pàá kí mọ̀lọ́lé èké àárọ̀ mọ̀lọ́lé èké wíkẹ̀ndì mọ̀lọ́lé èké òru mọ̀ ń lọ islamic camping ń sùn bìkan lọ́sẹ̀ kan ẹ̀fọn jẹ mí lọ́sẹ̀ méjì táníyàn rí ọ̀bàdà ẹ̀fọn jọ ẹ̀fọn jáàná mọ́ òtún jẹ́ yẹn ọlọ́run mọ́jà sórí ibú o ọlọ́run ní bàbá onímọ̀ ó ní wọ́n ọlọ́run àwa kọ́ mọ́ atúnkọ́ yẹn wàhálà mùtù wàkọ̀rọ̀ àtúnfi kàlùkùrán mo tún máa ka kùrán nítorí tiẹ̀ àtọ̀ káwọn èèyàn kùrán ní ní kàdábùtà ó ṣe kí ni o ni ọ. wàlàkínàkà tààlámtà lè kọ́ọ̀l àlìmọ̀ wàkọ̀rọ̀ àtàlùkùrán lè kọ́ọ̀l kọ́ọ̀rí òun ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọmọ káwọn èèyàn ní àáfà alim àwọn onímọ̀ wa àwọn olùmọ̀ àwọn sars wa nìyẹn àwọn àáfà wa nìyẹn nítorí o torí ẹ̀ kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ náà kò sì máa kọ́ àwọn èèyàn kùránì tó ọlọ́nkà náà kálẹ̀ máa ní kọ́ọ̀rì ah àwọn àfáwà náà àwọn kọ́ọ̀rì àwọn kọ́ọ̀rì wa onítẹ̀jú ìd kọ́ọ̀rì wa alámì àwọn olùka kùránì àwọn gbogbo ayé nu sọ́tán fakọ̀dì kíílà sèmọ́ ti sọ bẹ́ẹ̀ láyé ẹ̀yin màlẹ́kà ẹ bá ń wọ́ wọ́n bá tó dojú tiẹ̀ náà wọ́n á tó ń òun náà lọ hátà olùkìyàfin náà jàmáà tí wọ́n èso òun náà sínú ọkẹ́ni o inú iná ọlọ́run a parí ẹ̀ ń sìn kẹta wàrọ̀ jùlọ ẹnì kẹta wá sa Allahu alayhi wá àtọ́wù mí ní àsùnà fìlìmọ́ ọlọ́run gbá àyà fún ọlọ́run fún ní oníranran ní téèyàn máa fi ṣòwò ó nílẹ̀ ó ti kọ́lé tó tán táwọn èèyàn tó ń sanwó rẹ́ǹtì ó tún láwọn mọ́tò kan ṣe nile fún ó nílé epo ó tún láwọn bóyó tó ní sùkú gan tí tó mówó wọlé fún bóyó tó láwọn àyè míì tó jẹ́ kó tó fi ń sowó ọlọ́wọ́ wà ní kán mú wájọ́ ọ̀gbìn alìkìyàmọ̀ gbé lágbájá afọ́n olówó àbàbá olówó náà ń pè yí ẹ̀yin olówó ẹ̀yin olówó ayé kí ló fowó mi ṣe gbogbo ohun tí mo fún ọ kí ló fi ṣe yóò níwọ̀ ọlọ́run mọ́ tààrọ́tù mi ń sẹ̀bí ilé tuhib an kíni o an yunfiqa fi i illa anfaqtu fi ilaka ìwọ ọlọ́run kò fẹ́ sọ́nà kan tó o nífẹ̀ẹ́ kéèyàn náwó sí àbí kí náwó sí àmọ́dúrásà àdúgbò wa ó ní yàtá tí mo kà fún wọn mọ́sálásí ẹ̀ẹ̀mẹjọ mọ́ra pẹtrol ọbẹ̀ mọ́sálásí ìsàlẹ̀ ọ̀dọ́ wa èmi mo kàn ń gbà rọmọdọ́nà ń bọ̀ mọ́sálásí ilé oní Nokia èmi ni mo ra fáànù sí mọ́sálásí àdúgbò dẹ́ẹ̀lì èmi ni mo bá wọn kara gbogbo ẹ ní ọlọ́run ní Allah kadabuta ìwọ náà tún parọ́ jẹ́mọ́ ó dìrò èèyàn mélòó báyìí ní ìsìn ẹni tó jẹ́ tó kúkú ṣe ìdí tó kú tó jọ̀nà jihadi ṣé aláwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tán ṣe wà lẹ́yìn tó dáa ni ṣùgbọ́n kí ló kó bá wọn ṣe á rí mi àfọ onímọ̀ tánàbí ìlànà ilé kọ́ọ̀yàn ní ẹ̀kọ́ ara ẹni tó lóore jùlọ tó yẹ pé ẹ̀kẹ́ irúkùn man ta'allama al-Qur'ana wa 'allama sí àrínú ló kó bá ẹni tó bá náwó tó já sí wípé wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifu gbogbo tẹ́ bá rí ẹná ọlọ́run ni ó jìrọ rẹ̀ sótíyé aláàdúlù kó máa láti jà rọ́tín tó jí kún mínà àdábìnà alẹ́ túmì ní ó nàbì láì wọ̀rọ̀ sóòlì wọ̀tún jẹ́ sẹ́bílà bí àmúwá lè kù ara tọ́lọ ní yọ́ láwà náà ẹ máa wò mí o tí ó là wá ń bi ìyà òun ni ká náwó owó lélẹ̀ tó wá ná tó tún wọná lọ́dọ̀ ọlọ́run àṣé kí ló fa gbogbo rẹ̀ fún wọn ọlọ́run ní pé owó tó ọ̀nà ká lè sọ pé jawad ká lè ní pé tọrẹtọrẹ ní ọ wọn ọba tó wọ òun náà lọ sínú kíni o inú ọ̀nà ìmáàmù muslim àwọn ni wọ́n gbà wá abẹ́lọ́ ọlọ́mọṣẹ́ alẹ́ tí ó sorí ibú o ṣe é rí ibi tá a lọ lónìí yìí àtọ̀mọ̀ àtẹ̀síwájú ń jọ mẹ́jọ ọ̀rọ̀ ríyá kásọ ṣe jama ẹ jẹ́ sí àárí mi ṣe ṣe rínú tó kó bá <coughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí òun lọ̀rọ̀ sí àárí mi tá à ń sọ yìí mi yọra mi lẹ̀ ẹnìkankan wá ń bí ọmọ ń bẹ ṣùgbọ́n irú wáàsí tá à ń gbọ́ yìí òun ni ọmọ tó wá ṣe ẹni tó ti ṣe lóore níjọ́ òní jẹ́mọ́ ẹ̀jẹ̀ tó fàárín ìkan ibi tí èṣù ti máa báyé iṣẹ́ wa jẹ́rẹ̀ o gbogbo owó tó o bá ń sàwọn èèyàn lóore lọ́nà kan àbọ̀nà kejì má retí ẹ̀san lọ́dọ̀ wọn o mọ́dẹ̀ retí kán dúpẹ́ lọ́dọ̀ rẹ o ṣẹ̀rí àfẹ́ ká dúpẹ́ téèyàn bá ṣe á lóore lórí mọ́ lámúyẹ́ṣukúrì náà sà lámúyẹ́ṣukúrì là ẹni tí èèbá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kò ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ṣùgbọ́n wọ́tọ́ ọba ti má retí ọpẹ́ lọ́dọ̀ àwọn èèyàn bíbẹ́ ẹ̀kọ́ ìṣú ọba sẹ́ẹ̀rẹ́ jẹ́ ẹ jẹ́ fún ọ lápẹẹrẹ ìwọ́tọ́ ọjọ́ ọ̀gá ọkọ ma ń sẹ́ ó se dáadáa sí ọ fẹ́ ṣe fírídọ́ọ̀mù àwọn òbí rẹ̀ lówó lọ́pọ̀ ó tún bá wọn dọ́gbọ́n sí irú ọmọ yẹn wá lọ ilé ọkọ wọn ò wọn nìka ìfún ẹnìkan lọ́wọ́ nìka àbí ibo ó ní nìka àwọn kódà wọ́n ti kọ́nu mọ́tò àfa àwọn ẹgbẹ́ ọlọ́ abẹ́kúta ní ìsìn àfa àta ni èmi ò gbọ́ nǹkan kan ẹ̀ ṣe ní gbọ́ wà láìwọ̀n ìgbọ́ jẹ́mọ̀ tó bá jẹ́rú ọ̀gá bóòdó ṣe rí lẹ́mìí rẹ̀ ọ bẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀ mọ̀mọ́ sẹ́ńtẹ́ sẹ́ńtà pẹ̀lú ọdún mẹ́fà yín kọ́mọ ìlẹ́kọ̀ọ́ ẹ̀rọ owó sẹ́sán jẹ́ ẹ̀kọ́ mu wá mọ̀ gbà ó tó yẹ owó tẹ́tù yẹ kẹ́ẹ̀sán ńgbẹ̀ bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ mo ní ẹ̀sán two percent ẹ máa mú ninety eight lọ ó tún ṣe freedom ìyẹn àárọ̀ ẹ̀ torí gbé wá ajé sẹ́wọ̀n gbogbo tó ti ṣe níbi ọdún rẹ̀ ló kọ́ bàjẹ́ ní kíni o ìjọ kan lọ́wọ́ kí wọ́n ṣe kíni o àdámọ́ ọmọnìyàn ni pé inú àmọ́ ẹ̀ ṣe nìkan mọ́ ẹ̀sẹ̀ ń gbọ́ ní ìsinmi ọlọ́run kà sí o ẹ máa já gbọ́ ọkọ̀ dá bẹ́ẹ̀ yìí sọ fún mi o inú mi ò dùn rárá ẹ jẹ́ kí n sí bẹ̀ bí nìkan ọmọ mi. sẹ́yìn bẹ́ẹ̀ ti tọ́ba yọ wà bẹ̀rẹ̀ sítórì wàláì tẹ́ ẹ ṣe bí mélòó gan ni ìjọ gbogbo tó ti á ṣe yọ wà á kà ládàbà ṣe kí ni o bá jẹ ó lè jẹ́ ọ̀dọ́ ẹgbẹ́ ẹnìkan ìwọ nígbà tó fi ń kọ́lé lọ ọ̀dọ̀ ẹni ó kó sí ọ̀dọ̀ ẹni ó kó omi sí ìwọ ni ó kan ọwọ́ parí ilé ọ̀fẹ́ kó wà pọ̀jọ̀dà fún bá débi iṣẹ́ lọ́ba rí tán jẹnẹrétọ̀ ni jẹnẹrétọ̀ ah, ń bo ah, kí gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ah, tó yẹ pé kó sì lu èbó gbogbo tó bá lókù ọ̀dọ̀ rẹ wọ́n kó sí àdámọ̀ ní pé kò ní pé bàbá alágbájá àwàlẹ̀ èèyàn bú èyí ló tẹ́gbà tẹ́ ń kọ́ lọ èmi ni mò ń bá yín ṣètò dòrò mi wọ́n jòrò lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún gbogbo dòrò ẹ̀tàn jòrò tó ti gba aládá lọ́dọ̀ náà àwọn èlé kò sí pẹtrol wọn ò jó oúnjẹ kan náà ìlàsí gbọ́dọ̀ sẹ́yìn ibi tó sùn máa bà kò sẹ́ èèyàn bá já àfà èṣù máa mú kálukú wá ń bẹ̀ wọn orí tá a ṣe ti fẹ́ i expect káwọn èèyàn appreciate tẹ́ ẹ bá séèyàn mẹ́wàá lóore tí méjì bá appreciate ẹ̀dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́ mẹ́jọ ò ní appreciate ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò ní appreciate orí tẹ́ ẹ ṣe fún ọ téèyàn bá wá sọ́ra pẹ̀lú tọ́pìkì tá a sọ̀rọ̀ lẹ́yìn àwọn aládàá kan téèyàn ti gbà sẹ́yìn èyí ó sì da petrol lójọ́ kan kámọ̀bà wá dájọ́ irú wá sí jama kálukú wa kátà nìyẹn wá ṣe àwọn èèyàn lè mọ́ọ́rẹ́ tó ṣe fún wọn o kódà tó bá mọ́ọ́rẹ́ wọ́n sọ pé ọlọ́run náà ni ẹsẹ̀ ń wá o mo dúpẹ́ o kí ìlú ìgbà pé ọlọ́run náà ni ètí ò ní jẹ́wọ́ náà lù sí ládàá náà tá a bá ti rántí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí iṣẹ́ eré náà ṣe o kí ló kó rí búbá wọn. ìyá ọlọ́run ṣàánú wa o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka assalamu alaikum wa